أعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق إيماني أني أكمل للعدون eléyìí tó ga jù nínú ẹ̀ka rẹ̀ náà ní gbólóhùn la ilaha illallah bí kò sí ọba kan tó tó láti fòdodo lọ́sùn fún àti àwọ̀ èyí tó wá kéré jù nínú ẹ̀ka rẹ̀ náà ní ká gbé gbogbo tó bá lè nìyàn lára kó olùdó àná ìsìláàmù ọ̀faramọ́ kẹ́nìkan ní ẹnìkan lára ìsìláàmù sì faramọ́ kẹ́nìkan kó jẹ́ sábàbí àtìmọ́jẹ́ kẹlòmíì ọ̀rá yé gbé ìdí nìyí sẹ́fìrí pé mẹ́lọ́mẹ́lọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn mùsùlùmí máa ń ṣe eléyìí náà ló fà á ló fi jẹ́ pé àwọn olùmọ́gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ̀sìn tí mùsùlùmí bá wà sáré tí ń hùwà pálapàla ségesège àpẹẹrẹ pípọ̀ mọ̀ nípa ẹ̀sìn ọkàn jẹ́ mùsùlùmí lórúkọ lásán irú wọn sì pọ̀ yéésù ṣe ní ìsìláàmù irú wọn nìkan wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà táwọn èèyàn ṣe láti báwọn ti ń forí gba gbogbo àtòjọ ṣe wọ́n pọ̀. Hmm. torí de lẹ́yìn ìsìlámù faramọ́kẹ́nìkan yẹn nìkan lára kò faramọ́kẹ́nìkan kọ́ sọ́ra rẹ̀ dòkúta àdìgbò fún ìlọsíwájú ìsàmì àlàáfíà ìgbáyégbádùn àwọn èèyàn. tí aburú bá wá ṣẹlẹ̀ ẹ bó ti ṣe ṣẹlẹ̀ fún àwọn ọmọ wa tó ṣe pé gbogbo aná là nítorí pé tí wọ́n máa kẹ́kọ̀ọ́ àwọn ọmọ wọn dẹni tó lajú wọn ò ní dẹni tí ń fi àìmọ̀ kan ṣayé wọn lóye wọn sì nímà tó ẹ̀ṣẹ̀ wo làwọn òbí ṣẹ̀ nígbà tí wọn rán ọmọ wọn lọ léwu wọn ṣẹ̀ṣẹ̀ kankan nígbà tí wọn ṣe náà ni wọn ti ṣe ṣùgbọ́n ẹni tí ó hùwà abú tó ń fẹ́ lu àwọn ọmọ ọlọ́mọ yìí táwọn ẹni tó ṣe pọ̀ ń fẹ́ jí kó láti fi dá láti fi dá rúgúdù sílẹ̀ láti dómi àlàáfíà ìgbáyégbádùn àwọn èèyàn láti dàrú òun ò ní sọ fún yín wípé òun fi sùkúù yẹn òun fi ní àwọn òbí lára ni ẹgbẹ́ tó wá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ tó bá ipa bá lágbára ẹ̀yẹ kí gbogbo ọ̀tá pàṣẹ láti ipa wọ́nà àbáyọ tó ń fi kó àwọn ọmọ yìí jáde lálàáfíà nítorí kílẹ̀sì àwọn ọmọ ọlọ́mọ kílẹ̀sì àwọn ọmọ ọlọ́mọ à ń gbé nílé wa nígbà tí òtútù bá mú ẹ rí i pé àwọn bàbá àtàwọn àyà wọ́n sáré lọ ti fèrèsé nítorí kó tutù ọmọ hàn ọmọ léèmọ̀ sábà wà nù lé wa sáré pé ẹ̀fọn yọ wá lẹ́nu àbẹ́mí gbogbo ọ̀nà tá a gbà láti rí i pé àwa àti pa nǹkan kọ́mọ́ ní wa lára ni àwọn ọmọ wa lára láàmú wa hmm. bẹ́ẹ̀ ni òjò onírọ̀ ká fọmọ́lẹ̀ ń ta òun burúkú ọ̀ní máa mú ká fọmọ́lẹ̀ nínú ọ̀run nítorí pé òbí fẹ́ràn ọmọ púpọ̀ ẹ wá wo àwọn ọmọ ọlọ́mọ wọn jí kó yìí àwọn máa ń bẹ níbi tó ṣe kó jọ ń pa wọn àwọn máa ń bẹ níbi tó ṣe fóònù burúkú wọn mú wọn ẹwà àwọn máa ń bẹ níbi tí atẹ́gùn ilé ìtútù tí ó lè má ṣe faradà ìfún fẹ́lú àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ gbogbo òbí máa ń sọ̀rọ̀ láti wá ìbùsùn fún ọmọ rẹ̀ tó sùn lálàáfíà àwọn ọmọ wa di pé koríko àti ìgbàlẹ̀ làwọn wá tún ṣe ìfẹ́ ilé ìtútù tí wọ́n sùn lé lórí. báwo ni inú tìẹ́ ti ṣe ń dùn báwo ni ilé ayé tiẹ̀ ló ti ṣe dùn mọ́ ṣé nítorí pé ọmọ rẹ ọba sí ń bẹ ṣebí ọmọ ẹni tó sì wà ń bẹ ọmọ èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ ni ọmọ yìí báyìí kí lẹ mọ̀ tí wọ́n jẹ lọ́la kò sí tàbí ṣùgbọ́n tó máa ń pa bá ní agbára láti lọ gba àwọn ọmọ yìí lẹ̀ ojúṣe gbogbo wa ni ṣùgbọ́n màá tó ṣe pé lágbára bẹ́ẹ̀ à ń pàkíyèsí ìjọba náà ni àwọn ẹni tó yẹ kán ṣe nǹkan nítorí pé iṣẹ́ tìjọba gbà kókó rẹ̀ náà ni ààbò ìṣọ́ àti ààbò fún ẹ̀mí àti dúkìá aráàlú tó bá yẹ pé àṣẹ rẹ̀ bá wà lọ́wọ́ àwọn èèyàn ni àwọn ọmọ wọn níṣẹjọ́ méjì lọ́dọ̀ wọn táwọn èèyàn fi wọnà láti gbà wọn lẹ̀ torí ẹ̀ àtúnfàsìkò yìí fi pe àkíyèsí àwọn ìjọba wa àwọn àwọn gbọ́pẹ́ ń gbìyànjú ṣùgbọ́n gbogbo ìyànjú tí wọn bá ń gbà láyé tí ọba tí tí ọba tí ṣèso lọ́dọ̀ àwọn èèyàn kò tí ṣe nǹkan kan náà ẹ dákun ẹ bá wa gbìyànjú bí àwọn ọmọ yìí ó ti ṣe jẹ́ tútú lẹ̀ tí gbogbo ọmọ kálukú tí ó padà lọ́ọ́ lé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ yóò bá ní ọmọ kú yájọ mọ́nù lọ ẹ dákun kí la ti fẹ́ wí pé ọ̀fà tá a fi rọ́ ọmọ má lu ẹlẹ́dàá wa kọ́ má jẹ́ kí aburú sí àwọn ọmọ wọ̀nyí báyìí kó jẹ́ kí àwọn ọmọ kan bọ́ ní ìgbèkùn burúkú yìí báyìí lálàáfíà kí gbogbo ọmọ oníkálukú kọ́ padà lọ́ọ́lé lọ bá òbí rẹ̀ lálàáfíà àwa tí àwa jẹ́ pé tán àní nǹkan kan ní nǹkan téèyàn fi lọ́ọ́ dojú kọ àwọn agbésùnmàmí ọ̀dájú pa aládùá àdúrà wa ẹ má jẹ́ ká sàhùn rẹ̀ ẹ dákun tẹ́ bá ṣàdúrà kálukú kọ́ máa fi ṣàdúrà rẹ̀ àwọn ọmọ ìkún tètè rí ìtúsílẹ̀ káwọn ọmọ ìyọ́ padà sílé lálàáfíà àwọn olùkọ́ wọn náà tí wọ́n mú pẹ̀lú wọn olùwà kó nǹkan kan sí wọn kó jẹ́ káwọn náà padà sílé lálàáfíà gbogbo àwọn àtàkùn náà abẹ́ Allah àkọ́dàkùn kọ́ dáàbò gbogbo wa a sì tún bẹ Allah kó dáàbò bò lú wa kó dáàbò bò orílẹ̀-èdè wa kó dáàbò bò gbogbo wa ẹ̀mí wa àti nǹkan àní wa kó má jẹ́ ká burú sí wa. àwọn tí wọ́n sì ń domi àlàáfíà orílẹ̀-èdè rú yìí Olúwa kó bá afagbára àjọba ká wọn kí wọ́n di nǹkan tàn ká tún má gbúrò wọn má láíláí ní orílẹ̀-èdè wa. àdúrà wa ẹ má jẹ́ ká sàhùn rẹ̀ ẹ dákun tẹ bá ṣàdúrà kálukú kọ́ máa fi ṣàdúrà rẹ̀ àwọn ọmọ ìkún tètè rí ìtúsílẹ̀ táwọn ọmọ yọ padà sílé lálàáfíà àwọn olùkọ́ wọn náà tí wọ́n mú pẹ̀lú wọn olùwàkọ́mọ́jẹ nǹkan kan sí wọn kó jẹ́ káwọn náà padà sílé lálàáfíà gbogbo àwọn àtàkùn náà àbẹ ọwọ́ àkọ́dàkùn kó dáàbò gbogbo wa àti tún bẹ ọwọ́ àkọ́dàbò gbòlú wa kó dáàbò bo orílẹ̀-èdè wa kó dáàbò bo gbogbo wa ẹ̀mí wa àti nǹkan ẹ̀mí wa kọ́mọ̀jẹ̀ká burú sí wa àwọn tí wọ́n sì ń domi àlàáfíà orílẹ̀ rú yìí olùwàkọ́bà afagbára ìjọba káwọn kí wọ́n di nǹkan àtàn ká tó má gbòòrò wọn má láéláé ní orílẹ̀-èdè wa. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam wọ́n ní inú bẹ̀rẹ̀ tó wà ń bí wọ́n ní àwọn jẹ́ ẹni tó jọ wípé ó ti bàlá ó ti dàgbà díẹ̀ so àwọn wá lọ sí hajj ní ọdún yìí látara bẹ́ẹ̀ àwọn wá ti rí pé àwọn ti pan tó pọ̀ jù nípa ọ̀sọ̀lẹ́ àtàwọn sí àwọn àwọn tí mójútó látẹ̀yìn wá síwájú káwọn tó lọ hajj káwọn tó rí pé nǹkan tó pọ̀ ti bọ́ fáwọn nípa àwọn ìjọsìn bóò ni àwọn òṣèṣe pẹ̀lú àwọn etí àwọn ti ṣe àwọn òṣè dáadáa táwọn òṣè déédéé dọ́gba ń bẹ̀ sẹ́yìn àti bóò làwọn ṣe máa ṣe sẹ̀mí àwọn kẹrẹ́ àkùtẹ̀ gbà yẹn jù alhamdulilayi ọ̀rọ̀ nǹkan ńlá ilé tí ọmọ ẹ̀sìn tí ọmọ ẹ̀rọ ṣiṣẹ́ fàájì wọ́n lè pé ẹ̀sìn tí wọ́n kà fún ẹ̀sìn tó kọ́ ọjọ́ abútẹ́mú ó rí àwọn èèyàn láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé táwọn wá tí wọ́n ń du kálukìyà nǹkan mọ̀pọ̀ mọ́ àwọn lọ́wọ́ nítorí pé láyé yìí wọ́n máa ń ta ní ìdáni nínú oríkì rẹ̀ náà ni ẹ̀rọ ẹ̀sìn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà nílẹ̀ ayé wọ́n máa ń gbàgbé káwọn fi bẹ̀rẹ̀ lẹ́ńdọ́kà náà ló fà á ló fi jẹ́ pé wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mójútẹ́sìn ẹ̀mójútẹ́sìn wọ́n máa fọ̀rọ̀ àwọn ẹni tó ń pàkíyèsí wọn sẹ́fẹ̀ wọ́n máa yín mú sí wọn ní pé fún tí ti lọ ti dé mi ti ṣe rí láti kó wọn wọ̀ náà tí wà ni gbogbo àwọn rádaràda tí ò ní ni fi máa kojú ẹni tí wọn lọ ti tó wọn láǹfààní ẹni tàbá wá jẹ́ pé ìhà táwa kọ sí nípa àwọn fọ̀rọ̀ rẹ̀ ṣe yẹ̀yẹ́ àní kàńtí ń wíkún hmm. ọjọ́ tó náà fi wá ṣe yẹ̀yẹ́ ń bọ̀ hmm. ọjọ́ tó ṣe pé yẹ̀yẹ́ máa dún yàn onáàmì tó bẹ lórí àga ọ̀gbọ̀kú wọn abẹ ẹni ti gbàgbà wọn mú náà fi náà ṣe ni ẹni tó ti hàn sí tẹ́lẹ̀ ikú ń fẹ̀sìn ra rẹ̀ gẹ́gẹ́ bíi tiwa náà hmm. tó wá hàn sí lónìí pé a ah, lóòótọ́ nítorí ti ṣe síwájú ọ̀dà òun lónìí òun lọ ní tó ń bá wo nítorí síwájú yóò tọrọ àforíjì ní lódodo yóò sì sọ́dọ̀ lódodo yóò máa ṣẹ̀sìn lójú méjèèjì yóò sì máa ronú bí ẹni pé tílẹ̀ bá má kọ̀ dájú pé yóò sùn bọ̀ láyé tílẹ̀ bá sì sùn kọ̀ dájú pé yóò tún má bọ̀ láyé má eléyìí ní máa jẹ́ kí èèyàn jẹ́ni tí ó padà sórí rẹ̀ kó lọ akọ́mọ̀jà sórí zero zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two two two three four four four four four four four eight eight eight zero zero zero one one eight one four four one plus 234-8024-481441 naam ahsanla alaikum wọ́n ní àwọn gbàgbọ́ yìí ìmáa so kùnbí pọ̀ àwọn sì máa pàtàkì rẹ̀ gẹ́gẹ́ bá ń ṣe gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ ń pẹ́ sọ àwọn ní ọmọ ìyá kan nígbà tí ẹnìyẹn tó sáré àwọn dúró tì torí pé kò síyàwó lọ́dọ̀ àwọn dúró tì àwọn ń ṣiṣẹ́ sí bá fọṣọ bá tún lè ṣe wọ́n ní kété tí ara ẹ̀gbọ́n àwọn yẹn tó yá wọ́n ní ó pé àwọn yìí tí kọ́kọ́ ń fara sọ ó wá padà fẹnu sọ wípé àbúrò mi ó dàbí pé òun lálàkànṣe ọ̀ pé kọ́ ṣe pé òun gbìyànjú kan láti lè jọ pé ó fẹ́ lòun ah wọn láwọn wá fà sẹ́yìn láti gbà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu wípé ṣé kò ń ṣe pé àwọn jákun bíi látara ń pàwọn jìnà sí ẹ̀gbọ́n alhamdulillah kò sí tàbí ṣùgbọ́n ìgbà tó wà ẹlẹ́dàá pa wá láti pẹ̀lú ká máa sọ pàdé pọ̀ láàrin sọ̀rọ̀ wá àlọ́ àdúgbò tó sì kàn pa fún wa. n tó fà á ní pé àti sopọ̀ ẹbí pọ̀ àwọn nǹkan tí wọ́n máa kọ́ dínà ẹni láti ṣe bẹ́ẹ̀ pọ̀ hmm. torí pé gbogbo ẹni tẹ́yìn bá ń ṣe dáadáa sí pọ̀ dáadáa kó ṣe dáadáa sí hmm. ẹni tẹ́yìn ń fẹ́ dáadáa fún pọ̀ dáadáa kó fẹ́ dáadáa fún yín ìdí nì tó fi jẹ́ pé ẹni tí ó bá fẹ́ sokun ẹbí pọ̀ yóò máa ṣe tiẹ̀ nítorí ti ọ̀wọ́ o ò ní láfojúsùn pò ń retí kẹ́ni tó ń ṣe dáadáa sí lórúkọ pò ń sokun ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ kó ṣe dáadáa fún ọ nítorí tó bá jẹ́ pé dáadáa tiẹ̀ lọ́ba ń retí pé tó bá ṣe dáadáa ni wọ́n náà tó ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ò ti túká àwọn ẹni tẹ́ ń ṣe dáadáa sí wọn àwọn lè máa ṣàìdá sí yín bóòlù ẹ ti rí ti mọ̀lẹ́bí tó ṣe pé ẹ lè má fún lówó láwọn òbítíbitì owó ṣùgbọ́n tó bá jókòó tó bá fẹ́ ṣe ìbàjẹ́ ètè kò lẹ́ni méjì tí máa bàjẹ́ jù yín lọ hmm. kọ́nà ó lè sọ pé láti bí ọdún mẹ́wàá ńlẹ̀ yìí wọn ọ̀jẹ́ yín kọ́bọ̀ ẹ fi kọ́bọ̀ bó ń ṣe lérí hmm. ẹni táyìn sì ń ṣe dáadáa sí kì í ṣe dáadáa ní kọ́ mọ́ ní dáadáa dèpò dépò pé ọ̀sán fún ẹ̀yẹn hmm. láti ṣe fún ọ̀wọ́ irú ẹni tó sọ pé òun ríran sí pé kì í ṣe pé à ń ro àti lo òun lù ọ́ bá wo láì sọ sí ẹ̀wẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé pẹ̀lú nǹkan tí ń ṣe yín yìí ní dúró tì yín rárá torí de eléyìí báyìí ẹ má gba ṣètọ́nì láàyè láàrin wa o tó bá ni tó ń sọ náà sọ ní kọjábọ́ ọ wá sọ pé tọ ẹ̀yin lẹ lé mi o hmm. n pé wọ́n fi yín lẹ̀ o ẹ̀yin lẹ́pẹ́ ẹ̀fẹ́ bá mi ṣe máa o torí de eléyìí tí ẹ̀ máa ti ń rojọ́ ẹ máa fi eléyìí náà kún fáwọn èèyàn hmm. eléyìí ń jẹ́ kó. 08024481441 08024481441 plus 2348024481441 08024481441 ìyẹn ni nọ́mbà tí yẹ́ fi máa pè sí orí ètò manaru sebil láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàbí kejì náà Wàlékú sálàm wàṣmàtàlá àbàràkátù orúkọ yáà ti fi tẹ́tí ń pẹ̀ ò. Àmín láti bọ́ na ìbẹ̀rẹ̀ yìí ẹ̀yàn gbogbo ń tàn sọ gẹ́gẹ́ bó bá ti sọ́ ló ti tán hmm. ó ti ń bẹ lápọ̀ọ́lẹ̀ ó ti ń bẹ kíkálẹ̀ hmm. so àwọn èèyàn máa gbọ́ lágbọ̀ọ́ tún gbọ́ ní títí láéláé kò tí ì lọ ọwọ́ bá ti sọ nǹkan lọ àti sọ ó ti wà ní orí atẹ́gùn báyìí hmm. kò sí nǹkan tó fẹ́ gbé lọ. gbogbo àwọn ẹni tí wọ́n wà nípò àwọn nínú nǹkan tá nàbí sọ̀rọ̀ bá àdúgbò sọ̀rọ̀ pé nínú tó léwu púpọ̀ òun náà ní kò ta ọmọlúwàbí kò gbowó rẹ̀ àbí kí láti kẹ́kọ̀ọ́ ẹni tó jìyàn gbé tó á ní kẹ́ máa sanwó ọjà tẹ́ torí pé ó dàbí ìgbà tó ọmọlúwàbí ló gbé dà ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn èèyàn mẹ́ta kan bẹ lọ́jọ́ ọ̀gbìn ìdàgbéyàmà èmi ni wọ́n dojú ìjà kọ wọn nínú wọn lẹni tó ta ọmọlúwàbí gbowó rẹ̀ jẹ torí ẹgbẹ̀rún Allah ẹ̀yin òsì lè máa wà báyìí lórúkọ Islam torí pé Islam òfin tọ́jú ọbẹ̀ kọyàn kò fi kọyàn rárárárá Islam ọgbà kọyàn nìkan kan jẹ kò sì gbà kẹ́nìkan kọyàn wọn náà jẹ Islam ọgbà kò dínà mẹ́nìkan láti gbélé ayé rẹ̀ ọgbà kí wọn náà kò dínà mẹ́rin kankan kó gbélé ayé rẹ̀ gbádùn bẹ́ẹ̀ sì ò lè pẹ́ nìkan lẹ́kọ́ kí wọ́n lè rẹ́yìn Islam faramọ́ gbogbo àwọn ọ̀wà burúkú ìdínà láti pé nínú ọ̀pọ̀lọpọ̀ náà tó bá lóun jẹ́ mùsùlùmí mélòó lẹ rí tí ń jókòó bí ìdánilẹ́kọ̀ọ́ kí ni ìtumọ̀ ìdánilẹ́kọ̀ọ́ gan dánilẹ́kọ̀ọ́ ẹ máa ń kọ́ Islam fẹ́ kó o sí kí ni ọ̀fẹ́ kó o sí àwọn èèyàn tí ó dààmú pẹ̀lú ẹ̀sìn ẹni tí ó mọ̀ àlọ́ alágànsì lẹ́ẹ̀kẹ́bi ibi tá ti ní kó wí pé lòun sísàfọ̀ mọ́ fún ọwọ́ yóò mọ súfè ni yáni tí ọ̀mọ gbogbo nǹkan kan pa ẹ̀sìn náà lára sọ pé ọ̀yà ní ṣe lórúkọ ẹ̀sìn rọ̀wọ̀ ní ti ń ṣe nǹkan yìí olùdíje eléyìí olúwa ẹlẹ́dàá wa kọ́ bá pẹ̀tù sí àwọn ajínigbé lọ́kàn hmm. kó wọ́n tú àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ hmm. ọmọ òfin kankan sẹ́ni kankan lítà a lè rí pé títà yìí àtẹnìkan náà àwọn tó jí wọn gbé wọn tó ti ń bára wọn ṣeré. àwọn ọ̀rẹ́ àti torí àjàǹjà lórí kí lóye ti lẹ́kùn yà ọmọ ọgbà ìgbádùn ẹ̀yin lẹ́yìn máa ń tó sẹ́yìn ọ̀rẹ́ là wà. tó bẹ́ẹ̀ làwọn ọmọ kéékèèké ń ta lọ́mọ sẹ̀. tó lẹ́yìn wọn àgbà náà tí a bá ní a ní ẹnì kankan tó sẹ̀ wá oníkẹ́ lọ bá oníkẹ́ hmm. lọ bá ẹ̀hìn àwa mẹ̀kúnnù làwa tani kọ́ ọmọ ẹsẹ̀ nu wa náà hmm, nǹkan ṣe gbogbo wa náà kì í ṣe gbogbo tá à ń fẹ́ láàrin àti gbogbo wa náà bá sọ pé torí pé nǹkan ṣe wá ẹ bá ń wá ban ṣé orílẹ̀-èdè ò ní dàrú ẹnìkan ní torí pé nǹkan ṣe òun náà lọ wájà burúkú lọ́ba wà níjà ṣé gbogbo nǹkan ò dàrú yóò bá bọ̀ wọ́n ní kí n sori bíbẹ́ lògùn orí fífọ́ kí ni ìtumọ̀ làákà ìtòlúwa fún wa torí pé ká lè bá a lò dáadáa ni bí ìwà ṣe ń lo làákàyè bí òtí ṣe dáa kò ní làákàyè ni ẹni tí àgbàlagbà bá ń bú ọmọdé ọmọdé ọmọ rò pé bóyá tìkàtẹ̀gbin níkà fi ń bú àgbàlagbà ríran jù ọ lọ ó hùwà kan tó ń tipó onílàákàyè tó nílàákàyè kì í wúru rẹ̀ kí làgbàlagbà ó wì ó nílàákàyè wọ́n máa kékeré wọ́n máa sọ fún adúrú mi pé a ò nílàákàyè darí <laughs> so eléyìí túmọ̀ sí ká máa lo làákà ìwà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ní túmọ̀ sípa àwọn ara wa léèyàn hmm. níjọ́ tó ní làákà ìwà ti lo làákà rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó túmọ̀ sí pé ó ti dọ̀bọ ọ̀gbọ́n ọ̀gbọ́n rárá torí de eléyìí báyìí àwọn ọmọ ọlọ́mọ kò sí kankan náà fi ṣe nìkan tíjà wọn òun náà ti ọjà ni wa kò sẹ́ni tí ń sánà pé kó wọn bá ń tí ọjọ́ òpàdé hmm. torí de eléyìí ẹ tú àwọn ọmọ ọlọ́mọ alẹ̀ olú ẹlẹ́dàá wa kọ́ má bàa jẹ́ pé àwa náà là ń sànà ká burú sí àwa náà téèyàn bá ti ń wá burú fọ́mọ náà kejì ó ń wá burú fúnra rẹ̀ kó lọ ẹlẹ́dàá àkọ́ sànù wa kó jẹ́ káwọn ọmọ yìí kọ́ rí ìtúsílẹ̀ àtàwọn títà wọn ní rọrùn náà. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight. ẹ̀wọ̀n á ní jẹ́ kí náà fílà náà gbẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí nítorí pé tá a bá dáyàn dá ọ̀ràn yẹn hmm. ó ṣòro kí n kó ànàsáyé àti àtẹ́rùmìlì wọn gbé jáde láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. wọ́n níbi sọ̀rọ̀ bá àdìsọ́ náà sọ tó adigun ọ̀gbìn àpèyàmọ́ àkọ́kọ́ tó ń kọ́ ṣèṣirò fún wa lórí ẹni ọ̀sọ́lá hmm. tí sọ̀lá ti wá bá pé àjẹ́ pé àárọ̀ ọ̀nà lọ ẹni tó máa gbé sọ̀lá ti rẹ̀ lórí òṣùwọ̀n tí ọ̀bà pé ọ̀nà wọn wá fi kún ọ̀ràn àyàn fún kó lè bá a pé wọ́n wá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún zaka bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún suya bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún hajj gbogbo àwọn sẹ́tàǹsì àgbọ́dọ̀ tún jẹ́ pé àgbìyànjú láti ní náfìlà bẹ́ẹ̀ torí pé náfìlà tá a bá ní ni wọ́n fi máa pé ọ̀ràn àyàn fún wa bíyàn bá wá jẹ́ pé ọ̀ràn àyàn lásán ní mójútó kò mójútó náfìlà ọ̀rọ̀ rẹ̀ dá o àmọ́ kò dáa bó ti ṣe yẹ. jazakumullahu khairan wa ahsana ilaykum zero eight zero two four four eight one four four one naam. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one khairan nípa nípe káwọn tó lọ ṣiṣẹ́ hajj àwọn jẹ́ ní tó jọ pé ń gbọ́ àwọn àlàyé tẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ìtọ́sọ́nà bẹ́ẹ̀ nígbà táwọn lọ́n táwọn wá lọ́n náà àwọn tó ń gọ pẹ̀lú pé ẹ̀ tún sọ àwọn nǹkan tó yẹ tó yẹ tó kàn tó kàn fáwọn ń pé tọ̀ pé táwọn bá wá dé kí ni nǹkan tó yẹ káwọn mójútó ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń pé ǹjẹ́ àwọn àpẹẹrẹ ti ẹ̀wà táwọn lè mọ̀ pé àjẹ́ àwọn ó jẹ́ gbígbà àbí kò jẹ́ gbígbà bí. àpẹẹrẹ tí ó jẹ́ àwọn pé iṣẹ́ orí téèyàn bá ṣe ó jẹ́ gbígbà ó náà ní kí ló ń ṣe lẹ́yìn ìgbà tó parí lẹ́yìn ìgbà tí wọ́n parí ṣe hajj kí ló ṣe tó bá jẹ́ pé nígbà tó dé òun mójútó sìn rẹ̀ dáadáa lójú méjèèjì àwọn dáadáa dáadáa tó ń ṣe ó tún lékèlè sí wọ́n ṣe ń jìnnà sábúrú ó tún pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ á sọ pé àpẹẹrẹ olúwa tẹ́wọ́ gbà ṣe hajj rẹ̀ àwọn ìgbà tó dé wọ́n fàájì ṣe jìnnà wọ́n fàájì mọtí wọ́n fàájì tatẹ́tẹ́ òdì adigbọ́tifá òdì lẹ́bọ̀ lóògùn nígbà tó ti hajj dé àpẹẹrẹ pé hajj wọn gbà wọn torí délé yìí àwọn olùwàgbò òdodo tó ń jẹ́ àwọn ẹni rí àwọn aṣáájú wa rere wọ́n máa bẹ̀rù lórí iṣẹ́ rí tán bá ṣe lẹ́yìn ìgbà tán bá rí ṣe ju bí wọ́n ti ṣe máa bẹ̀rù kó tó di kí wọ́n rí ṣe lọ nítorí pé kọ́mọ̀ lọ já sí wàhálà lásán nífẹ̀ẹ́ àwọn oṣù hajj adúrò owó tẹ ná ẹwọ́ oṣù hajj ẹwà adúrò wàhálà tẹ sí káwá pé òbítíbitì owó àti wàhálà ìgbogbo ẹ lọ lófo á yọ báyìí lọ́kàn jẹ́ Mm. torí di eléyìí báyìí nígbà tí ẹ bá dé ìkọjú mẹ́sìn yìí dáadáa lójú méjèèjì ẹ jẹ́ ni tó ṣe pé ẹ máa ronú pé ikú lè dé ní ìgbàkígbà téèyàn bá ṣe kú wọn ò ní sí ìwé ẹnìkan gbé fún yàn lẹ́gbọ̀n òfin ní ti tèèyàn gbé sẹ́lòmíì mm. níta ìgbélé ayé ṣe lè lówó ti ṣe dájọ́ fún yín torí ẹ gbogbo onílà ka yìí ọmọ ṣèṣirò fún ara rẹ kó tó di pa ṣèṣirò fún mm. yóò sì máa gbéra rẹ sórí òṣùwọ̀n kó tó di pa gbé e sórí òṣùwọ̀n torí kọ́ mọ̀ bàa lọ jẹ́ kó fúyẹ́ ọmọ àwòrán rẹ̀ kó wúwo. jazakumullahu khairan wa ahsana ilaykum zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one àwọn tábà ń pè láti ìlú òkèèrè plus two three four eight zero two four four eight one four four one ẹ̀rí àwọn olùmọ́wa nínú àwọn ìgbìyànjú èyí tí wọ́n ti ṣe wọn náà ni àwọn tíra ìtọ́jọ́ pé wọ́n ti kọ sí èdè abínibí wa yóò fún wa láǹfààní láti lè gbọ́ ẹ̀sìn wa yé yékéyéké dáadáa àti mọ̀ pé ẹ̀sìn ó ṣe pàtàkì kìí ṣe nílé ayé nìkan àti ìjọ ọgbẹ̀ndà òkè àmà tábà sí gbẹ́sìn wáyé láti pé ní tí ò bójúmu òun láàmà ṣe lẹ́sìn ká jọ pé àwa á jẹ́ nìkan tó jọ pé yóò máa fi orí tẹ̀lẹ̀ ẹsẹ̀ ni yóò wà kọ sókè ẹja gbìyànjú láti ka àwọn tírà yẹn láti rà wọ́n láti ka wọ́n láti fi ṣe àwọn èèyàn wa láǹfààní ìbẹ́nu rẹ̀ tó sọ nípa ìgbàgbọ́ ètò iye ìbẹ́nu rẹ̀ tó jọ pé ó sọ nípa sọ́láàtì bó láṣẹ máa ṣe sọ́láàtì wa lè jọ pé a fi rí rere bá pàdé níjọ́ lọ nínú àwọn tírà tí àwọn zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn nọ́mbà yìí ni a máa pè sí láti béèrè béèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn wa zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yá àti ibi tẹ́sí ń pè ó. Ṣé ìyá àjọrò síbẹ̀ ń sọ̀rọ̀? Nà ìbẹ̀rẹ̀ yan. Ìjọ́ ìlọ́lọ́wọ́ wá fẹ́fẹ́ wọ́n mọ̀ nípa látara wípé àwọn mùsùlùmí náà ní ṣe ìkọ́tà mùsùlùmí náà nígbàgbọ́ orí tí ò sì rí bẹ́ẹ̀ jẹ́ kó yé wọn àwọn ilé ìṣerú sáì tí wọn ò ní fún ọ̀sọ̀ ọ̀nà ìsìlámù tí wọ́n mọ̀ bá lórúkọ jẹ́ àlékún. àlékún àwọn àṣìṣẹ́lá àwọn sọ nǹkan tó lè bá islam lórúkọ islam kì í ṣe nǹkan àníyàn ọ̀wọ́ ọ̀wá ìjọ ọjọ́ lónìí ní kò sẹ́ni àbí. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti rí dájú ń pè ọ́ àbójú ilé àlùmọ́ sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. nà ìbéèrè yàn. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ṣe tòun náà ni pé ǹjẹ́ tí ọjọ́ ọdún bá bọ́ sí ọjọ́ júmọ̀ ṣé a lè fi ìtọ́jú rẹ̀ pápá júmọ̀ sí láti ṣe sọ̀rọ̀ tó gbòòrò tó alákọ̀ọ́kọ́ ìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ tí èèyàn bá lọ ṣe ìsọ̀rọ̀ tó ní bóyá bí àwùjọ kan tó a jọ pé ìgbà kan níbẹ̀ yẹn àwọn alákòóso ayédè níjọ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sọ ìsọkúsọ ọ̀rọ̀ tí ó tó jẹ́ pé bóyá bí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé bí wọ́n máa pa dàgbà parọ́ máa níbi àwọn ṣọ́mọ̀ sọ̀rọ̀ tó lórúkọ pé àwọn ṣe ìtìtì fún àwọn yìí ṣé èèyàn lè fi torí eléyìí tí yóò ní ibi tó fẹ́ ṣe júmọ̀ àyè àbí bí bẹ́ẹ̀ ṣe ọ̀yẹ́dì yẹn kí èèyàn máa torí ẹ̀ lọ so látàrí pé pé máa wo pé ẹ̀ tó lọ sí lọ sí gbòòlù láti lọ sí ọ́yì ó ṣe ṣe kí wọ́n bá ayé jìnnà náà èlé jẹ́. alhamdulilayi tí ọjọ́ ọdún tó bá bọ́ sí ọjọ́ ọdún mọ́ a ṣe sọ̀láàtò ọdún mọ́ a ṣe sùn ṣe sọ̀láàtò láàyè ìbámu ahmed rahman ọ̀gbọ́n ó ní ìwà ayọ̀ kan tó sọ pé tọ́lá ti fi rí yìí àní ti sọ̀látò jùmọ̀ sọ̀látò gbọ̀ngàn láti ti pọ̀ lọ. ó ti máa rí wáyà mi tó pọ̀ ṣùgbọ́n ìtọ́jú gbàdù fẹ́ bá ti ṣe sọ ní ìtura wa sí tòrọ̀ sáré kì í màṣá ìlà mùtàkàlìlẹ́kọ̀ bilhajj. ibẹ̀ ọ̀kan náà àwọn tíra mẹ́fẹ́ fà yẹn ó ní sí pẹ̀lú tọ́dún bá bọ́ sí jùmọ̀ hmm. eléyìí tó dọ́gba ni wípé á kẹ́rí àtúnṣe jùmọ̀ eléyìí ni nǹkan tó dọ́gba ẹlẹ́ẹ̀kejì ẹni tí bá lọ sí rìd tí wọ́n bá pé àwọn alákòóso rìd yẹn wọ́n ń sọ̀sọ̀kúsọ wọ́n ń sọwọ́ rògbòtò wọ́n parọ́ bá nàbì Muhammad sọ̀rọ̀bá àdìwà àdìsẹ́lẹ̀ látàrí afẹ́ sàṣọ̀bù báwo bẹ́ẹ̀ ti ṣe ṣe. torí tí a bá ní kí ẹ gbé òkú ẹ̀mẹ̀ nígbà ẹ̀gbọ́ tí ọ̀dà yọ pọ̀ ẹ sì máa pé ìgbọ́kùgbọ́ tẹ rí yẹn kì í sábà fẹ́ kó lọ́pọ̀lọ́ mọ́ tó bá ti di pọ́ gbámúyàn létí tọ́wọ́ ọ̀nà ọpọlọ yọ̀ọ́ báwo lẹ́ẹ̀ ti ṣe ṣe kò sí nǹkan tó burú ẹ ti ṣe rí ìdìlọ ẹ padà sí ilé yín àmọ́ ṣe bá mọ́ bomi tó ṣe kọ́ rọrùn kẹ bá sọ láti rárí ìbẹ̀ la gbà yín mọ̀ràn pé kẹ lọ ẹlẹ́yìn lẹ́yìn oṣù tó. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. plus 234-802448-1441. Naam. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti bíta tí ń pè ó. Orúkọ mi ni Rájí Àbíbá láti Nà ìbẹ̀rẹ̀ yín o, ẹjọ́ bá ṣe pápápá. la ṣe lè Ẹ inshallah èrè 08024481441 naam ẹ̀tọ́ wa lórí ètò four one. plus two two three four four four eight eight zero one 2348024481441 naam ahsan alaykum wọ́n ní ẹnìkan ni ó jalè ní masjid pàtàkì jùlọ ó jí jẹnẹrétọ̀ ẹ̀rọ amúnáwá ó jí gbé tó wá pẹ́ tó ṣe sà ó wá irú jẹnẹrétọ̀ tó jí gbé òun ló dá padà ó wá kọ ìwé pélébé kan sí pé ẹ̀tọ̀ jẹnẹrétọ̀ wà ẹrú kan ló gbé òun ti tó ní táwọ́bà fún. ẹ̀sẹ̀ oríṣi méjì lọ́sẹ̀ hmm. ó sẹ́yìn ó ti ṣe ẹlẹ́dàá wa nítorí pé ẹlẹ́dàá wa ti léwọ̀ fún kájà lọ nǹkan tó ní kálukú ní ni kó jí kọjú òrùjú Islam kò fara mọ́ bá àmọ́ jalè àmọ́ fẹ́wọ́ kí ni nǹkan tẹ́nìkan ni tó jọ ọ́ lójú débi pé jíjí lójì hmm. wọn náà múra ṣíṣe kọ́ ra tẹ̀ ẹ̀sìn máa kójú kòkòrò náà ló túmọ̀ sí ojú òní kúrò ní nǹkan ní nǹkan ìdíyàn hmm. fi náwó mú nǹkan ní nǹkan torí ẹ̀ tó bá ti wá lọ jalè tó bá ti dá ẹrù ẹni tó jí ẹrù rẹ̀ padà ẹ̀ṣẹ̀ kan ti kó rẹ̀ ọ̀nà ni ẹ̀ṣẹ̀ tó ṣe ọmọ nìyẹn ẹ̀ṣẹ̀ kejì rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe ọmọ ọ̀tọ̀rọ̀ àforíjì ọlọ́run àdìgbò jẹ́ aláforíjì olùforíjì torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ìsìnká pé èèyàn jalè àwọn ń lò fún ṣẹ̀ríà ọ̀nà tó wá gbà jalè wọn gba pé á gé ọwọ́ rẹ̀ ìgbàgbọ́ gbówó jáde kúrò nílé òdiwọ̀n owó tó sì gbé jáde kúrò lẹ́nu ànánú ilé bọ́ síta ó tó òdiwọ̀n téèyàn máa jí tí wọ́n máa fi géèyàn lọ́wọ́ tó ó sì gbé ní gbòǹkẹ́lẹ́ lọ́nà tẹ́nìkan kan ò rí owó yẹn kò sì sí nǹkan kan tó fẹ́ fi hàn wá kó náà ní nínú rẹ̀ ò lè ní tó irú eléyìí á di ọwọ́ rẹ̀ ó wá gbé owó yín nì lẹ́yìn tó ti jí gbé ó gbé owó wa kò pé ká nítorí pé gé lọ́wọ́ òun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ Allah ló ní ká gé lọ́wọ́ ọmọ èèyàn ní sábà gé lọ́wọ́ kò dánwò tèmi padà sábà gé lọ́wọ́ tó ń tún pé owó tèmi ń kọ́ kìí ṣe bí ilé ẹjọ́ tọ́mọ èèyàn <laughs> ilé ẹjọ́ ọmọ èèyàn ní ìsìn tí èèyàn bá jí ọ lọ́wọ́ ẹ wá ń fa wàhálà yọ wá pọ̀ àwọn sọ pé kọ́ lọ sẹ̀wọ̀n ọdún márùn ṣé tó sẹ̀wọ̀n ọdún márùn ọ̀dà ò padà kọjá padà nínú òfin ṣẹ̀ríà yọ̀ọ̀dà ò mi padà hmm. yóò sì lọ sẹ̀wọ̀n ọdún márùn lẹ́yìn náà ṣẹ̀rí ọ̀mí sọ pé kọ́ lọ sọ ẹ̀wọ̀n lásán tó bá pé olè tó jà ọgbà kan gé ọwọ́ rẹ̀ wọ́n gé ó sì ń bẹ́nu olè tó pé tó bá dá owó padà gan tán ṣẹ̀rí àsọ pé ká pa àgẹ́sẹ̀ pé kọ́ lọ sọ ẹ̀wọ̀n lásán hmm. nítorí pé àwọn àṣèbàjẹ́ ṣẹ̀rí hmm. tí ẹ̀ bá ń fi wọ́n lẹ̀ tẹ́ ń káàdì ìjà wọn lórí hmm. kò sí tàbí ṣùgbọ́n ìbàjẹ́ ó tẹ̀síwájú ni so ṣùgbọ́n tí wọ́n bá ti fi tẹnìkan han aráyé yòókù létí ìbàjẹ́ máa wá sópin ni. جزاكم الله خيرا واحسن الله اليكم نعم هاي آه، سؤال وريتو زرو ان زرو تو فور فور ايت وان فور فور وان بلس تو نعم عليكم السلام ورحمة الله وبركاته ورو كان عزيزي Nàmà ẹ bá ṣe bẹ̀rẹ̀ yín pápákọ̀ ẹ̀jọ̀. Ìbéèrè mi lé ìgbà láti mọ̀ pé kò sọ, ta máa ṣe àdúrà lẹ́yìn pọ̀ láti wákàtí márùn-ún. Wọ́n fẹ́ bèèrè pé báwo láti máa ṣe àdúrà dáṣe báwo láti máa ṣe lẹ́yìn ìgbẹ́. Alhamdulillah, wọ́n sọ wípé kò dé èyí tó bá ọmọ tó. Hmm pé kọjá pé ẹ̀yìn tó bá parí sọ láti lọ sí máa ṣàdúrà ọ̀dí hmm. ìtọ́gbà mu tó èyí ni báwọn kan máa ń sọ Yorùbá lásán hmm. torí pé àwọn ọ̀rọ̀ táwọn sọ à ń túmọ̀ kí o wọ́n lọ ń sọ Yorùbá lásán àwọn à ń túmọ̀ kí o Yorùbá dárí kó lè súnmọ́ òfin tá a fẹ́ sọ hmm. là ń sọ kò bá ọ̀dẹ́ ń tọ́ dáa tó kọjá pé ẹ̀yìn sọ láti lọ́ọ́ máa fàdúrà rẹ̀ sí èyí dáa jù nǹkan jẹ́ pé ẹ̀yìn sọ láti ṣe síyàmù lọ́wọ́ pé tó wá gbàgbé jàǹbó mu mi ṣé ó ní ṣe pẹ̀lú èyí tó jọ́nà yẹn ni àbí àti àwọn èèyàn àti násìlà. gbogbo ẹ̀ àtàwọn èèyàn àti násìlà gbogbo ẹni tí ìgbàgbé bá mu jẹun àbó bá mu mu mi nígbà tí ń sọ síyà kọ́ máa bá síyà mu rẹ̀ lọ fún ìnáná ọ̀pá àmọ̀ òwò àpò ṣàkọ́ ànágbé kan yàn ọ̀kárí ọ̀ràn yẹn ọ̀kárí násìlà ẹ̀ńtọ́ bá yọ ọ̀kan nínú rẹ̀ òní ọ̀mọ̀ ẹ̀yọ. jazakumullahu khairan wa ahsana ilaykum.

zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. náà àwa tí a bá ń gbìyànjú láti ra àwọn ìwé léyìí tó jẹ́ pé ó fún aláǹfààní láti mà síwájú sí nípa àlámọ̀rí ẹ̀sìn wa àti àlékún àlàyé níta àwọn olùmọ̀ àti ń ṣe fún wa jẹ́ àgbìyànjú láti ra àwọn ìwé yẹn ìjà kan sí Al-Madina Center àtàbáwá ní jìnnà 0244 ẹ̀já kan sí ọ̀nà èyí tí wọ́n ń gbára lórí ayélujára wọn insha Allah yóò sì tẹ̀yìn lọ́wọ́ ní gbogbo àyíkáyà àti ibi tẹ́ bá wà bi'iznillahi ta'ala 08024481441 plus 2348024481441 àwọn nọ́mbà yẹn ni a máa pè sí 08024481441 plus 234 8024481441 bàbá ń béèrè nípa ẹ̀sìn wa a yàtọ̀ sí ẹni tí kò kí ń ṣe béèrè nípa ẹ̀sìn àwọn náà ti máa rí láwọn ara wa rí pé eléyìí ń ṣẹ̀sìn si tó bá ti súnà Ànábì sallallahu alaihi yàtọ̀ sí à ń fi orí gbandúkú ṣe ẹ̀sìn wa náà ẹ̀tọ́ lórí ẹ̀tọ́ ẹjọba

àbẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tí a ń gbọ́ tí Allah kó jẹ́ kí ó ṣe wá láǹfààní láyé wa kó ṣe wá láǹfààní jẹ́ ọgbìndà kíyàmà àbẹ̀ Allah àwọn olùmọ́wà tí Allah kó bá ṣe dáadáa fún wọn láyé kó bá ṣe dáadáa fún wọn ní jẹ́ ọgbìndà kíyàmà àlékún